ẹnikẹ́ni tó bá kú tó lọ pàdé ọlọ́run ọba ìdáǹbẹ̀ pẹ̀lú ẹ̀ṣẹ̀ kan ẹ̀ṣẹ̀ wọn lè jẹ́ ọtí mímu ni wọn lè jẹ́ oníṣìnà ni wọn lè jẹ́ onítẹ́tẹ́ wọn lè jẹ́ olè ìjápá yẹn yẹ́dí wo la ò náà tẹ́pẹ́ ẹ̀sẹ̀ yẹn gan-an ó lè sọ iná di ẹ̀tọ́ fún ó wá tẹ́tẹ̀ yí táàtì bàlẹ́ tó túbá bẹ́ẹ̀rọ mùsùlùmí àlè tí ó tẹpẹlẹ mọ́ tó padà jáwọ́ ó tẹ̀sẹ̀ láǹtòótọ́ ṣùgbọ́n túbá ó jáwọ́ ẹ̀bá nífa iná mọ́ àyẹ̀fẹ́ bọ̀ àlè ọlọ́run forí rẹ̀ jù. ọlọ́pọ̀ rí ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ jẹ́lú ẹni bẹ́ẹ̀ lókùn ìgbà tó fi yáwọ́ tó ṣẹ̀ṣẹ̀ náà má nítorí ẹ̀rí pọ̀ lórí ilé ìjánsó rẹ̀ inú ẹ̀rí ẹ̀rí tó wà ní fọ́tò sọ́mọ̀rì àyà fífífẹ́rì ọlọ́ni alẹ́dínà asọ̀rọ̀fò aláhànfòsì àtọ́ ṣe lọ́n tẹ́kọjá là lórí ìṣẹ́ lọ́n látọ́kọ́lẹ́kùn mi rahmatullah ẹmọ́jà kan bí àánú ọlọ́run ẹmọ́ láàánú ọlọ́run lè bá yíwọ́n tó àà tó bá ti tẹ̀ tó sáwọ́ alẹ́ ráàánú wọn báyìí ẹmọ́ sọ̀rọ̀ bákan náà ẹmọ́ kọfẹ́ lòmíì náà pé àìlera ah, ah, foríjì torípé nínú wọn ẹ̀yẹ́ ti lò tòun ó bàjẹ́ ní àgbógbó ẹ̀ṣẹ̀ pátápátá tẹ́ ẹ bá já wọn bẹ̀ tó ní òṣè mọ́ lọ́lọ́run lè forí rẹ̀ jìyàn. sa ẹ̀fẹ̀ yìí ti tóbi kọjá àforíjì kò sí ìlò ìrọ́ ní jẹ́bẹ̀. ẹ̀yẹ́ rẹ̀ tó tóbi kéèyàn ṣẹbọ agbéegun ẹni tí ń gbéegun ẹni tí ń gbé tó ríta tí ń fi ajá bọ̀ fún tó bá tú bá kó wọn ò ṣe mọ́ ọlọ́wọ́ forí rẹ̀ jì kánì ẹ̀ṣẹ̀ yìí ó ti tóbi ju àforíjì lọ kò sí ẹ̀ṣẹ̀ náà ọlọ́ni nà lọ́ ayẹ́kìrì tòun bá jẹ̀mí a ọlọ́tún wa àtàdà rẹ̀ pé jẹ̀mí a tó gbé ẹ̀ pátápátá àti sọ̀gáìrì torí pọ́nà ọba lọ́ba tí máa ń forí jìn ọlọ́pọ̀lọpọ̀ àforíjì ni rahim bákan náà ọba tí máa ń kẹ́ni ni sábà ṣẹ̀ṣẹ̀ kan ká mọ̀ ní àyè ibi tó fi kọjá àforíjì àbá arẹ́ni tó ṣẹ lọ ká mọ̀ jẹ́ ó já kàn bàtẹ́ tú bá bẹ́ẹ̀ ṣùgbọ́n lánàá àwọn kàwárí ìlànà gbóyò lè rí kí ọlọ́run bá mọ́ni tọ́ba yẹn tó ṣẹ̀ṣẹ̀ náà lè mọ̀ pé gan pé kó jáwọ́ bẹ́ẹ̀ tó kù ní pé kápá àti rí kéfèrè ọlọ́ba sọ̀rọ̀ náà tààlà nínú àyà mi nínú sọ́ọ̀tún nìta àyà 17 ọlọ́ni ìnámọ̀ yóò máa rí tuba lọ́dọ̀ ọlọ́ ìnà yàtọ̀ ẹ̀sùn àbìjàhálà àwọn tá ń ṣe lọ́hùn lórí àìmọ̀ kan náà fi ṣe lọ́hùn ìyẹn ṣe lọ́hùn tí ó sì mọ̀ pé tó ń ṣe yìí tí ò dáa ni ó wá padà mọ̀ túmọ̀ yẹ̀ tún gúnnà mi kọ̀rí mi ó ti tètè túbá táwọn ọmọ pé tí ń ṣe yìí tí ò dáa ni ó sì wá tó wá lọ ọlọ́run ọba ọlọ́nirú àwọn tí wọ́n rí àforíjì ni fáwọn láìka yàtúbọ̀ lọ́wọ́ àlẹ́ ìṣẹ́yìn àtọ́nà forí yìí àìpẹ́bí tí wọ́n náà ṣe tó mọ̀ ọjọ́ tó bá ti mọ̀ tó bá tètè jáwọ́ ọ̀rá forí yìí ṣùgbọ́n ká máa tọ́ máa pé ń táǹṣe yóò dá ẹ̀sà mọ́ bá bẹ́ẹ̀ náà ló ṣàánú wa àánú filẹ̀ ó ti mọ́ra ní ọ̀rọ̀ pé ìwọ ò sínú àtàyà yìí sọ ọlọ́ni túmọ̀ yẹn tó bú náà à ń kọ́ lígìn àwọn tí wọ́n mọ̀ fáwọn ẹ̀sìn tí ò dá tọ́wọ́ tètè túbá fáwọn láìka yẹ tó bọ̀ wá àlejò ọlọ́run ó gba tuntun bá wọn tó bá ti kà á ní sákìyèsí pé ń tá a ṣe ẹ̀ṣẹ̀ ní fáàmù tẹ́lẹ̀ kámọ̀ ló ti mọ́ wa lára kámọ̀ takú pé bá a ṣe máa ṣe lọ́nu kábí tuba kalẹ̀bà ara orí yìí. bákan náà nínú hadith àbí musal ashari radiyallahu anhu ó ní ánì nàìjíríà rọ̀sọ́lá lánàbí sọ́wọ́ ìpé ní inna Allah wọ́n lọ́wọ́ bá wà ní ọlọ́run ọba ó tẹ ọwọ́ rẹ̀ bìlẹ́ìlì ní alẹ́ nìyẹ̀dúnmù mùtí ànàhàr tí ó gbẹni tí ń ṣẹ̀ lọ́sàn-án kó lè bá a tú bá. wọ̀nyẹ́ bí tó yádà òbí nàhàr bákan náà ọlọ́run ọba tẹ́wọ́ rẹ̀ lọ́sàn-án nìyẹ̀dúnmù mùtí òláì kẹ́ni tí ń ṣẹ̀ lóru náà kó lè bá a tú bá hátà tẹ́tùlù àṣàmùsùnmí mọ̀gíríbì ha tí tó ń fi lọ yọ níbi jíjẹ máa ń wọ̀ ọlọ́run àtúntàn wa sàálà ó rẹ́ẹ̀dì láti gba ìtúbà wa wá ṣe pàtàkì fáwa náà kí a jẹ tí ó mọ̀ ṣe ìsìnfà tí ó mọ̀ wá tó bá lọ́pọ̀lọpọ̀ gbà lọ́pọ̀lọpọ̀ ayé lọ́pọ̀lọpọ̀ ìṣèlú bàbá wa àbájẹ́ pé yá mi pé ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ kan tó lè jẹ́ kéèyàn wọná gẹ́rọ mùsùlùmí ní alẹ́ yìí ṣùgbọ́n kò tẹpẹlẹ mọ́ ìgbà tó ti mọ̀ pé òdá náà ló dákẹ́ ló jáwọ́ bẹ̀ fàyínà wọ́n ayọ̀túbọ̀ alẹ́ yìí ọlọ́run kò forí jùlọ ẹni bẹ́ẹ̀ wàyẹ́ ti bàdùn sáwọ́ bàtà àyìn yóò ti gba àfọ́njẹ lọ́wọ́ àwọn ẹrú rẹ̀ fẹ́ bá rí báyìí wọ̀nyá afọ ànìsẹ̀yẹ á bákan náà àwọn àṣìṣe wọn yóò forí jì wọn. ìran àwọn èèyàn kẹrẹ ẹni tó ṣẹ̀ṣẹ̀ ńlá tí yóò tẹ pẹlẹ mọ́ tó tètè jáwọ́ gbà tó mọ̀ pé kò dáa tó túbá kíra lọ́nà ó ṣe ọlọ́forí jì. ìran mi rè fọmọ ńlá péyàwó ẹni tó bá pàdé ọlọ́run wàkọ́dí òkímọ̀ àléyìí àdùzáàlì kàzáǹtì dúnìyà ó wá kẹsẹ̀ kan ṣùgbọ́n yá ẹ̀sẹ̀ yẹn wọ́n ti fi jẹ́ láyé ó sẹ̀sẹ̀ kan ṣùgbọ́n yá ẹ̀sẹ̀ yẹn ti fi jẹ́ láyé bóyá lè lẹ́jà àti jẹ́ ọwọ́ rẹ̀ àbóbìnrin ti náwó ti fún lẹ́gbàá wọ́n jẹ́ nílé àyè ìyá yóò máa nípa wà kàfà aráàtù yóò máa jẹ́ ìbọ́ ohun ẹ̀sẹ̀ yẹn kú lọ́rùn ẹ̀ kama ja àfihàn kábà an Rasulillahi sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ẹ̀mí ṣe wá látọ̀dọ̀ àníbà Muhammad sallam ìran kékeré ìrẹ̀lẹ́kẹ̀ẹ́ta nínú àwọn èèyàn lọ́npàdé ọlọ́run ọ̀nà àwọn ìlàkíyàwó ẹ̀ tó bá pàdé ọlọ́run mùsírọ̀n tí ó jẹ́ ẹlẹ́sẹ̀ kò wá fẹsẹ̀ yẹn lẹ̀ ó sì jẹ́ mú tùtù kò fẹsẹ̀ yẹn lẹ̀ láìrọ̀tá ìdè kò túbá mínà tó nínú obìnrin àwọn ẹ̀jẹ̀ tó ṣẹ̀yìn alẹ́ sáwò jàmbá bí àlùkù bá ẹ̀ṣẹ̀ tó lè jẹ́ kí yẹn jíyà ń wájú ọlọ́run ẹni ìfàǹsẹ̀ lọ kò túbá kéèkú fa amúrùhú ìlànà fa amúrùhú ìlànà ọ̀rọ̀ rẹ̀ kù sọ́dọ̀ ọlọ́ ọ̀rọ̀ rẹ̀ kù sọ́wọ́ ọlọ́ ìṣá a tó bá wọ ọlọ́wọ́ ọba àzábà yóò jẹ níyà wà ní ìṣá àgáfarala tó bá sì wọlé foríjì ó ṣẹ̀ṣẹ̀ kú bóyá mo ti kú ni oyè jalè fún ni oyè lèbìnà fún ni ṣùgbọ́n mùsùlùmí ni kò wá túbá àwọn náà tìrò kẹlẹ́gbẹ́jọ́ mọ̀ túbá tó ń tẹ̀sẹ̀ ńláńlá tó ṣẹ̀ yìí irú ẹni bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ wà lọ́dọ̀ ta ọ̀dọ̀ ọlọ́run àwọn ọ̀dọ̀ ya inú nẹ́ni lọ irú wọn náà ta sọ lẹ́ẹ̀kẹ́ pé ẹ̀gbọ́n ò mọ̀ bà wá fún torípé àná mọ́ tó tó ṣe ní àkídà áàdì sunnah wal yìí tó bá ti yàtọ̀ sílẹ̀ yìí ìmọ̀ kọjá àti ìdá àwọn kàwárí tí wọ́n pè yàn kéfèrí sáà ẹni àwọn àti ẹ̀sẹ̀ tó ṣekú kéfèrí nì kódà ó ti wà nù ní báyìí àkójá àti ìdá amúrí jíà káwọn tó rọ́jù torí pé mùsùlùmí gidi gbogbo ìlú èyí wá dúró ẹ̀sẹ̀ tí lágbọ́já tẹ̀ ṣùgbọ́n àwọn múrí jíà wọn fẹ́ ọ̀nà òróró tó bá wọn àmì ẹ̀ tó ṣe jù bẹ́ẹ̀ lọ tó lé gíní tó rá forí jí onísúnà tó ní bá dídán ẹ̀rú mọ́ bá wọn fún wọn sì tó ní jákàn eléyìí ni ìran àwọn èèyàn kẹfà àwọn wá àwọn tó lè ṣàlàyé mẹ́tẹ̀ẹ̀ta ìfún wa nínú àwọn èèyàn tí wọ́n tán pàdé ọlọ́run tó sì jẹ́ mùsùlùmí mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ ní mùsùlùmí ni o kìí ṣe kèbèrè ìran àkọ́kọ́ àbúyẹ̀ sí ọ àkọ́kọ́ ẹni tó ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ńláńlá tó lè mú ní wọn náà ó wá ti kí ni ó ṣe táwọn hmm? bá Ẹkí ni àforíjì ó bá ẹni kejì. òun náà ni ẹni tí ó ṣẹ̀. ẹni tó ṣẹ̀. tó wá jẹ́ pé wọ́n ti dá wọ́n ti ṣe dájọ́ fún látàyè. ṣùgbọ́n ó ti bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ látàyè kó tó kú. tó ọtí yóò náà máa rákò ní ti. ìyẹn pé ìyá yẹn máa jẹ́ kàfàrà fún. ẹni kẹta. ẹlẹ́kẹta ẹni tí ó ṣẹ̀. ẹni tó ṣẹ̀. ẹ̀jẹ̀ láti kú rẹ̀ àbùkù àbùkù àbùkù ẹ̀ṣẹ̀ ńlá ló lùgbọ́n kò tún bá ó jẹ́ mùsùlùmí ó ti ẹ̀ṣẹ̀ yẹn ṣe ni. ìdájọ́ wà lọ́wọ́ ọlọ́run tó bá wọ́n lọ́wọ́ yóò lè kí ni yóò fi àjẹwà ọlọ́run lè forí sílẹ̀ díẹ̀. téèyàn bá ti ṣẹbọ ẹ̀ṣẹ̀ téèyàn bá tẹ̀ téèyàn bá fi pàdé ọlọ́run ọlọ́run ló lè torí rẹ̀ jìnnà téèyàn bá ti ṣẹbọ. ṣùgbọ́n wa gẹ́gẹ́ bí ẹ̀dá ojú ò látọ̀ tí mo rẹ ẹni ẹ tó bá kú bẹ́ẹ̀ ojú mùsùlùmí kí láwọn àtẹnu kí láwọn ojú láwọn fi wò àníyàn wo tàbí a máa bẹ̀rù nítorí iṣẹ́ burúkú tó ṣe ṣùgbọ́n àtìníjákẹ́kọ́ lọ́n lè ṣe kí ni ó lè fi sínú òkè rẹ̀.

ó wà nù kẹ́ á ní rẹ́sì ìfi ìdúkú inú ná anẹ́bí ní irú ẹni bẹ́ẹ̀ tẹ́ bá dé kọjá ní sàárì ẹni tó kúkú kèfè rí bàbá ṣíhú ìnà ẹ máa fún ní ròyà náà kódà ọgbọ̀rọ̀ tó dá òtún ẹ̀ tó wà lọ láìsí ẹ̀gbẹ́ ah, ọlọ́sìn lè borí jì tó bá lọ́nà lè borí jì adékòwò náà tako ẹ̀rí gbogbo ọlọ́run lẹ́ni tó bá fi kúkú kèfè rí inú ọ̀nà nínú ẹwà rẹ nípa àtọgbẹ̀yìn nínú àwọn mùsùlùmí pé ẹni tó ṣẹ̀ṣẹ̀ ńlá tó kú yóò túbá tó fi kú alọ́lọ́ ọ̀rọ̀ rẹ̀ kù lọ́dọ̀ ọlọ́run torí bó ṣe ṣẹ̀ṣẹ̀ ńlá yẹn náà ó lè rí àwọn nǹkan ó lè fi ṣe àwọn nǹkan ní tí máa ń pa yà tí máa ń pa ẹ̀ṣẹ̀ rẹ̀ ó lè ní àwọn ẹ̀ṣẹ̀ kan káwọn hadith kan tí àlẹ́ wà tó sọ fún wa nípa ẹnìkan tó dúwàá bú nígbà tó wá lọ́jọ́ gbé dàlìkì àmọ́ wa ń fún ní ìbìtọ́ ọkọ̀ rẹ̀ ìyẹn ká fún àmì iṣẹ́ rẹ̀ hàn iṣẹ́ ẹbú tó ṣe a ní iṣẹ́ ẹbú ẹyọ ọ̀kẹ́ lásán tí ẹ bá wo bí tí ẹ bá wo bí tí ẹ bá wo òpin ẹ̀ lè rí tí ó parí sí níṣẹ́ ẹbú tó ṣe ó wá nírú fáìlì báyìí jẹ́ 99 ọ̀pẹ́ láyé wá ní ọ́tájà ẹ̀lẹ́kẹ́ sí kọ́ọ̀tù ó sì ní ẹ̀sùn kíní ẹ̀fẹ́ mẹ́ẹ̀ẹ́dógún fifteen ẹ̀ẹ́dọ́ máa ń fẹ́ rúbọ máa dábàá fẹ́ rúbọ ẹ̀wẹ́ kò sí bó ṣe fẹ́ bọ́ kọ́lá fẹ́ pé nọ́ọ̀tì sí gbogbo ẹ̀ rọ́ bíútì níbi àwọn kan táyé nu o wọ́n wá lárakùnrin yìí ẹ̀ẹ̀sẹ̀ tó ṣe ẹyọ ọ̀kẹ́ lásán kò déyìn bá wo ibi tó pín sí ẹ̀ẹ́dẹ́rì ó wá ṣe rú ẹ̀fẹ̀ yẹn ó jẹ́ nàìjíríà nígbà tó wá dọ́dọ̀ ọlọ́run àwọn fáìlì yìí àwọn onítòun bá wọn kò sí tó wọ́wọ́ tí gbó lọ inú nẹ́nu ọlọ́run ní ọmọ sí ní dáadáa kan lọ́dọ̀ wa ọmọ ní dáadáa kan tọ́jú tán òkè irú dáadáa owó fẹ́ ní tó fẹ́ pọ́fà kí ni gbogbo àbúrú yìí ọlọ́run bá ní kán mú bìtọ́ ọkọ̀ kan wá hadith náà pẹ̀lú hadith bìtọ́ ọkọ̀ kan náà pé àwọn àdìsí kan wà orúkọ lẹ́mọ̀ fi ń pè wọ́n àrẹ̀rẹ̀ káàkiri ará àbàtò lè ṣe àlórí ẹ̀ ní àwọn àdìsí kan lórúkọ wọ́n ní àdìsí jìbìlì àdìsí tó kù sí gbogbo àmọ́ ni àdìsí eré ìbáńkó ti náà pé ní àdìsí kìíní àdìsí lè tọ́ àwọn amú káàdì kan wá ti láìláìláìláò tó wà ń bẹ̀ nu fáìlì jẹ́ dáadáa tọkùnrin ṣe wọ́n wá gbé gbogbo iṣẹ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ tó tẹ̀ tó pọ̀ tó jẹ́ fáìlì nẹ́ẹ̀tì náà wọ́n ó wà mú láìláì lọ́la tó nígbàgbọ́ sí tí ó ti tẹ́bọ́ tó ikú wọn tó lórí kéèkéèké láìláì lọ́la bá dé kíni ó bá tẹ̀wọ̀n lárákùnrin bá di ọmọ àlùjẹ́nà tí wọ́n gbọ́dọ̀ ọmọ àlùjẹ́nà dáadáa kan tó ṣe tó ṣe pamọ́ dáadáa tó ṣe mọ́ṣe pamọ́ ju tí mọ́ jẹ́ kéèyàn ti tẹ̀ra fún oríjìnà ní àtàwọn ṣe tí ẹ bá ti sọ̀rọ̀ ìdí rẹ̀ mẹ́ntẹ́nì tó hm? mọ́ lọ́mọ́ kan tí ò tẹ́bọ́ arákùnrin tó ní tàwíìdì tó ní tó gbọ́lọ́wà gbọ́ tí ò ṣẹ́ bọ́ tàwíìdì tó ní yìí ó sì pa sí di gbogbo ṣe àbúrú tí ó ṣe yẹnu bàbá náà bá rí nìkan tó jẹ́ mùsùlùmí ṣùgbọ́n ó wà burúkú dé mọ́mọ́ sọ pé ọmọ ẹ̀ lẹ́ni àwa lè mọ́ bàbá ara rẹ̀ púpọ̀ o pàápàá jọ tó bá fẹ́ ṣètò má ṣe gan àwọn èèyàn ńláńlá tán ló kọ́ àbáyẹn tán wọn láwùjọ lè mọ́ sáré síbẹ̀ torí kó lè bá fẹ́lómi ní ọgbọ́n kéde bá ń sọ fáwọn èèyàn pé ní kéde ní o gbọ́n bá ń sọ fáwọn èèyàn pé irú wà tẹ́ni ní wù kú ẹ̀yin náà má ṣe kí ni ẹ̀ mọ́ wù ni àásùn lẹ́tọ̀ẹ́ agbèsí mẹ́kúbára mùsùlùmí àti ní dákẹ́kọ̀ọ́ lè wọ àmìjẹ́nà torí kó lè ní dáadáa kan tó tó pamọ́ sẹ́yìn dáadáa tí wọ́n fi ń ṣe pamọ́ tí wọ́n fi ń rákòó ibi táà gbọ́dọ̀ jákẹ́ fún yẹn àlùmọ́ fún mi tẹ́lẹ̀ àwọn mẹ́rìndínlẹ̀ sí mẹ́wàá àṣìṣẹ́ká dé wọ́n lẹ̀ àwọn dáadáa tọ́nà máa ń tún ṣe báṣà bí kéèyàn láforí jù alákọ̀ọ́kọ́ ni àtàwùbà ó wá forí jù lọ́dọ̀ ọlọ́run bá gbogbo wa ní hadith ibn Majah lọ́wọ́ yóò pọ̀lọpọ̀ àwọn àfáà ní hadith wa hasan ni anábì ní àfáà ibùmínà zambi tamala zambala ẹnikẹ́ni tó bá tẹ̀ tó bá kú bá bí ẹni tí ó tẹ̀tẹ̀ yẹn náà ẹni tá a mọ̀ lánàá ń sìn tó ń ṣe lọ tó wá kú wá lẹ́yìn tó lọ ń gbà tó bá rẹ̀ bí ẹni tí ó tẹ̀tẹ̀ yẹn láti ẹni tó tẹ̀lé kẹ́tí ń bẹ́ẹ̀ bọ̀bọ̀ ló máa di mùsùlùmí kódà àgbọ̀dọ̀ fi dúpẹ́ ìbí lọ́dún tó lọ ẹjọ́ gbégún ni torí kó ti túbá fi fún mẹ́ àgbọ̀dọ̀ fi kú kẹ́ni bá tún bá ń bí ẹ̀ṣẹ̀ bí ẹni tí ó ṣẹ̀ ní àbí wọ́n yọ máa sàkẹ́ tó rẹ̀ ti dàdúgbò olú tó ti jáde rí tó bá tún bá àgbọ̀rọ̀ gbogbo ẹ̀ ìtẹ́jọ́ ń dàdúgbò olú ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀ kí túbà rẹ̀ náà dúró ojú dédé kí àwọn okùnfà ìtúbà rẹ̀ kó pé ẹjọ́ ṣe bí díà tó dolú sún náà ẹ wá sọ pé ẹ̀yin náà ti di onísúnà ẹbí dín náà nìyẹn àkọ́kọ́ ni ọlọ́run kún nílẹ̀ yìí náà sáfàrù ìyá àdúgbò kan máa tètè rí ìjàǹdọ́rù tó bá lọ jáwọ́ fáwọn òṣèbọ mọ́ àwọn òṣègùn mọ́ àwọn kan ló ló ń pàtẹ́wọ́ fáwọn òpàtẹ́wọ́ mọ́ àwọn mùsùlùmí ọlọ́run yóò bá rò láwọn mọ́ àpàdé sálà wọ́n lọ́wọ́ kẹ́ni sálà nítorí ṣé gbogbo ohun lẹ́nu ẹlẹ́sẹ̀ síwájú lọ́wọ́ òkòlè rẹ̀ jù wọ́n bàbá bàbá kan tún bá táwọn ò ṣe iṣẹ́ ẹbọ mọ́ ọlọ́wọ́ òkòlè ẹ̀sẹ̀ wọn jù wọ́n. bákan náà wọn ní kàwé ẹ̀ka àbúrú àwọn òṣèlú ní bàbá tún bá sọ́jà wọn ní ìṣẹ́bọ sọ́bọ̀ wọ́n àgbọ̀n mọ̀ sọ̀la bẹ́ẹ̀ wá wá lọ́jọ́ láti fi ilé ẹjọ́ kírun. وأعطوا الزكاة فاتوا إلى زكاة الله لقى إخوانكم في الدين أي كانت تدري أنت دوم يا وانا أنا كنت بيت تدوم تكبو أتنتو نتو باما كوني أنت تدري كمي أما يا كنا تدوم discriminate أي كانت تدري أي كانت تدري أي tọ́lá ní àwọn ọmọ ìyá wa rèé òun ẹ̀dọ́ ọmọ ìyá yẹn lórí ẹ̀sẹ̀ tó túbà. Èsúbá ó mọ jẹ́ kẹ́ ẹ rí àforíjì bóòlù yóò lọ akúndá olóòní anẹ́dà màhálà nàka ìpé yẹn ti ṣe kọjá tó já wọn bẹ̀ wọ́n ẹlẹ́ẹ̀kejì ni kó wá máa kábàámọ̀ lórí tó fi ṣe anẹ́bí ni anẹ́dà mọ̀ká ọba ìwọ̀n kábàámọ̀ lórí ẹ̀ṣẹ̀ tẹ́yẹ̀ ti ṣe rí ara àwọn tẹ́yẹ̀ tún bá ní ìgbẹ́ tó ti ṣẹ̀ṣẹ̀ ní kí wọ́n bó fúláwù ń pa ẹ̀rí tó bá ń bàbá Daniel ọtí lè lẹ́yìn mu ìjàdá àti mu níbi lẹ́yìn wà ń gbà dé ó tún máa mọ tún sakọ ìyẹn ò dáa ó mọ tó bẹ́ẹ̀ yẹn kọ́ sílẹ̀ ọ̀bọ̀lágbẹ́lẹ́ wọn mú sí mọ̀ ó dáa Daniel ṣe tó wọn ti sànú wá lò ilẹ̀ tó ní kò bá lò ṣèkọ́dà kò síjọ́ kí ìrẹ́ ti dé olùkọ́ni ní kí onímọ̀ tó ní kí onímọ̀ bàbá ó ní jẹ́ lọ́kẹ́rẹ́ العزم على عدم العودة èyí gbọ́dọ̀ bí sáfún ní pé òní padà síbẹ̀ náà ẹgbẹ́ orí ti bá mi kọ́dọ̀kọ́fẹ̀ jáwọ́ náà ẹlẹ́wọ́ ló ń jáwọ́ ní igbó gbogbo nígbà táwọn ẹgbẹ́ ẹ̀lá ní ẹgbẹ́ báyìí bá tó ń lébi ó padà síbẹ̀ ìwé ẹ̀yìn òní ti bá torí pé ó gbé ẹ̀rẹ́ ó gbé ẹ̀yìn mélòó padà síbẹ̀ ẹni wọn bẹ́ẹ̀ ní ìtura tọ́lọ́ orí yìí nítorí wọn ti ṣe tó já wọn ń bẹ̀ lẹ́sẹ̀ tó kábà mọ̀ tó òun ṣe ṣe bákan ẹ̀kọ́ ní inú àníyàn pé láéláé òun ní ṣe òun ní padà sílẹ̀ lọ. àkọ́kọ́ mi ń pè é mọ́tí lágbo yìí. ẹlẹ́ẹ̀kẹ́ ní alẹ́ ìṣèpá ṣé ẹ̀ṣẹ̀ rẹ̀ lọ́rọ̀ ìṣèpá lọ́pọ̀lọpọ̀ á ṣe ìṣ àbójútẹ́rì mọ wá kó mọ dọ́kàn ìgbà tó ń ṣe olóyún ìrẹ̀dá abẹ́rẹ́ la abẹ́rẹ́ la orin là ń sọ akọ̀lá àwọn abẹ́rẹ́ yìí kò dọ́kàn orin la wà kọ ẹjọ́ abẹ́rẹ́ yóò ṣe dọ́kàn fúnra rẹ̀ ìwé òkú wa kò ní ti lọ́pọ̀lọpọ̀ mélòó lè yóò ṣe kò ní ètò láwùjọ rẹ̀ ìyẹn ló ti dá kí ní ìmọ̀ ṣe ètò báàrù lọ́pọ̀lọpọ̀ àǹfààní ẹ̀kọ́ wọ́n wá borí yìí

alẹ́nudọ́ lọ rẹ̀ dira olóńgbò ló ti dùn tó lẹ̀ tó bá ká lábọ̀ pẹ̀lú bọ́bá wù ìgbẹ́ dídí lọ ẹsẹ̀ ti la ìwọ́n wá lọ́pẹ́ tí mo tẹ́ náà ni. agbọ́dọ̀ wá forí jì eléyìí ni ẹlẹ́ẹ̀kejì ẹ̀rí ó bí ẹbí ó ti ó jẹ́ tó mẹ́rin kọ̀ọ̀kan wa náà lára nínú àdéhùn ìgbìmọ̀ náà àlejò sọ pé lè ní máa wá forí jì níjọ́ kan àbẹ́bí tó lọ́ọ́ tó mú orí jínú ọlọ́run tó ń ká láti pé fọ́ọ̀sì ẹ̀dùnkún rè wú iná òkà náà sago àbá ọlọ́run tó ká lẹ́nu tó wọn wá mú orí jìnnà lọ òun ọlọ́run ìrà tó àforíjì tó yẹn lọ wá mú ìsúkà tó yẹn jáwọ́ àforíjì tó yẹn lọ àlébùgbà àdìsí nílò yóò ta ọ̀rọ̀ bẹ̀. àlébùgbà àdìsí látọ̀dọ̀ ọlọ́wọ́ bá rẹ̀ ọ̀rọ̀ àríwá tí ọlọ́run sọ pé àbúkùnrin tí wọ́n sọ bá àdìsí àlébùgbà pé ọlọ́run sọ pé àlébùgbà pé ọlọ́run sọ pé ọ̀dà alhadith olùkọ́dùkú àdìsí kò sí láǹkọ̀ọ́ àdìsí yìí àlejò ọmọ ní ábùdàbọ̀ ábùdàbà ẹrú ni ẹrú kan ó tẹ lọ kàkọ́ọ̀lá àbúrámọ́ kíríkì zambi ọlọ́run ló ẹsẹ̀ ní ìdíyìn kàkọ́ọ̀lá tàbára kan fàáàlà ọlọ́run wa sọ pé ábùdàbọ̀ ábùdì ẹrú ni tẹ̀lé zamba ẹsẹ̀ kẹfẹ́ sàálì náà ń lọ wò ọgbọ́n lẹ́yìn rẹ̀ zamba ó wà lọ fún ọlọ́run nínú orí ó sì wá borí jù. ويعبد للذنب نعم ثم هذا يدعي وقلبي لا ينكر أخوات له فأذن فقال أبد الله أني ربي أي ربي الله تعالى اغفر لي ذنبي قل لي ذنبي فقال تبارك وتعالى أبي أذنب ذنبا ẹ̀rú mọ̀ fún un òun tẹ̀ ó ti wá mórí. fàálìmọ̀ àgbàlá wọ̀ ọ́gbá yẹ́sì lè kàmì ó ti mọ̀ fún un lọ́nà ojú mọ́ mórí yé mi wàyà àkókò lè kàmì ní ti mọ́ mú ẹ̀sẹ̀ yẹn kó fún yẹn ó wá mórí sí tó mọ̀ àgbà ó tó bẹ̀ ó tó wá mórí sí ọlọ́run tó sí àìjọba ọlọ́run ní tẹ́ńpápá ní ìṣẹ̀lẹ̀ wà lórí yìí ọlọ́run pé ìwọ ìwọ ìṣí máa ṣe tó bá wọ̀ ọ́ lọ pàtàkì ìjà fáwọn fúnlá lóde ní mo ti forí sí ẹ máa ṣe tó bá wọ̀ ọ́ lọ ìjáde ẹ̀ka nìyẹn ní ká máa mọ̀ forí ìjọba yẹ kó wà nínú òṣèṣì wa ìwà àforíjì lọ́pọ̀lọpọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ ti yọdẹ ẹ̀rí ìwà àforíjì olùgbé àwọn tìláńtẹ̀ lọ́sàn-án lóru à ń tẹnu lé wa à ń tẹnu iṣẹ́ wa níbi kátàkárà wa à ń tẹ lọ níbi èrèsí wa à ń tẹ lọ níbi yíyẹ wa à ń tẹ lọ àforíyìn ìṣe ìfipár afẹ́kìrọ̀lá wà àtúntò ilé ẹ̀yẹ púpọ̀ ní òṣè sí wa gan-an kálíbà àjẹni mímọ́ bákẹ́rẹ́ tó máa ń sí náà fún yàn lọ́dọ̀ ọlọ́ àlejò wa ló ń fà ní ìsàlá ó sọ fún àwọn ọjọ́ rẹ̀ pé pàkóso sẹ́ńtẹ̀ òrọ́pà kù mo sọ fún àwọn ọjọ́ ń tẹ́lẹ̀ ẹ wá forí bí lọ́dọ̀ ọlọ́wọ́ wa ní ìnáwó káàkiri ọ̀dọ̀ pa ọ torí pé ọlọ́wọ́ bàyìí ni máa ń forí yìí nínú orúkọ ni ní àlùkàfà wọba tó máa forí jìn tó bá forí jìn tán yóò rí pé lè sàmọ́ àlékún mi rọrọ yóò rọ̀jò kẹ́kọ̀ọ́ yóò lọ́dọ̀ lọ. yẹ́pẹ́ ọkùnrin yóò rọ̀jò kẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ rẹ̀. wà á yóò dídì fún bí àmúwá ni wàdà ní yóò fún yín láwọn ọmọ gidi yóò fi lówó. àti ní ọ̀nà láti máa ní rí àríṣì sí tí wọ́n ní gbòòrò ní ká máa wá àforíjì wọ́n yóò ní wá àforíjì o sáyìn tí ẹ bá ti ìjà ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí tó ṣẹ náà ti ní mo wọlé káàkiri. ẹ ló pọ̀ nínú rí wá àforíjì lọ́pọ̀lọpọ̀ pé tó ń gbòòrò ọlọ́run wọ́n tó lè wá sọ̀rọ̀ tí wọ́n mú ìjẹ́ ọlọ́fun aláwọ̀ ọmọ tó lálùbá ọjà yóò fún alówó wa fàyẹ́jà lákùn jàmẹ́sì ọ̀yẹ̀jà alákùn àyàrọ̀ àwọn ọgbà ọkọ yín àwọn kẹtẹ bá tẹ̀ yóò ṣe ètò dáadáa àyíká kan ní gbogbo yẹn lórí yẹ àgbẹ̀ níjẹ àbí oníjẹ wọn níjẹ gbogbo ara níbi táwọn àwọn àpò orí yìí táwọn ọdọ ìṣèlè fáwọn lọ́pọ̀lọpọ̀ àtẹ̀jẹ̀dẹ̀rọ̀ láà àtẹ̀jẹ̀dẹ̀rọ̀ láà àwọn ẹ̀kọ́ lè ní àwọn ilé náà ṣe ten thousand àmì bíbí àlẹ́sẹ̀ àbí ọdẹ ìwọ ní ten thousand yẹ ten thousand wọ́n yẹ tó bá wọ̀ ẹ̀kọ́ ṣe ní kò gbọdọ̀ já ní mo ṣe lórí fún ṣùgbọ́n wọ́n tó ọbẹ̀ lè ṣe èsì bíbí àkọ́kọ́ náà mo ń ṣe ẹlòmíì náà lè ṣe fún àgbọ̀jọ́ márùn-ún àti tẹ̀yìn mi ní kẹ́kẹ́ kẹ́kẹ́ kẹ́kẹ́ kẹ́kẹ́ lẹ́nu àpọ̀ṣàlẹ́ ó tán eléyìí ò bá wọn tọ́ba láàrin ti ọlọ́run ara rẹ tí ọlọ́run ká máa wá àforíjì lọ́pọ̀lọpọ̀. ẹni wà tó bá tún sẹ́kù jẹ̀ ní àbùsẹ́yìn ha tó ń tẹ́ ní ìwà àforíjì ní máa ń fa àwọn ẹ̀ṣẹ̀ rẹ àforíjì rẹ ti jẹ́ àforíjì ìmọ̀ àforíjì rẹ ti ti ń nà tọ́ba kọ̀wé lọ ṣùgbọ́n tọ́ba àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n náà ní nǹkan oṣù kọ nǹkan oṣù ṣe Ọrụ ìlera tó dúró déédéé láti rí láti parẹ́. kánú ya sí èsì. àwọn ní amẹ́lì ìsìnkú ìdúró ní gbọ́dọ̀ bá wọn àpò oṣù ńlá ńlá ọdún tẹ̀sẹ̀ lọ. sábà ní kọjá oúnjẹ ẹ̀sẹ̀ yẹn bọ̀dọ̀ tẹ̀lé ọjọ́ àtẹ̀fúnlá ẹlòmíì jẹ́ ìgbàkọ́jọ́ àtẹ̀fúnlá ọdún bẹ́ẹ̀ lẹ̀ ọkọ̀ àtẹ̀fúnlá ọkọ̀ rẹ̀ tó sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o olóòtú ọ̀fẹ́ sẹ́ ni o olówó àwòrán yóò tó pọ̀ sí mi níbi kíni níbi ẹni rẹ̀ níbi ẹni rẹ̀ ní àkọ́rí tó agbọ́dọ̀ jà ọkùnrin tí ó dáa nínú tí a fi máa ń ní ìkẹ́ ọlọ́ ẹlẹ́ẹ̀kejì ní kí ló abala kọ̀kọ́ àtàwọn àtúnyẹ̀ dáwọn ẹlẹ́ẹ̀kejì kọ́ oṣù ìsìn pa. ẹlẹ́ẹ̀kẹta àmọ́lù sọ̀rọ̀ sọ̀rọ̀ à iṣẹ́ rẹ̀ ìṣàlà àbúrò àbẹ̀ obìnrin náà wò sọ́dọ̀ gbogbo pẹ́ kọ̀ fún ara wò ìṣàlà àlà. àwọn ìpẹ́kẹ́ máa ń mẹ́ra fún ìdí ẹlẹ́ẹ̀kẹta ní àlà àmọ́lù sọ̀rọ̀ à ká máa ṣiṣẹ́ rẹ̀. iṣẹ́ rẹ̀ máa ń fa iṣẹ́ burúkú rẹ̀ ara alùpàdé pẹ̀lú nínú ìkàkànà àwọn dáadáa ẹ̀rí kọ́ lọ́nà nílò jámọ̀ àwọn dáadáa àwọn iṣẹ́ rẹ̀ yùtìbù náà tẹ̀lé a a máa mú àwọn àbúrúkú lọ́nà a máa pa wọ́n rẹ̀. ذلك ذكرى للكافرين إليكم جاء إلى سجن الله ìyẹn tí lápẹ̀lú ọlọ́run pé ẹ̀kúndùn láti máa ṣiṣẹ́ eré torí pé ní ẹni máa ń pa aburú rẹ ni bábá pé àwọn ìdáwà fún àwọn àtàwọn àwọn ìlú táwọn ọ̀rẹ́ yẹn káàkiri táwọn fún yẹn ọdún fílà lé ọgbà yẹn ọdún fílà lé òun wà dáadáa fáwọn tó yẹ kó ọdún dáadáa tó ọdún bí lòlù wà lóde wọn ti dáadáa tó di àtàwọn aṣẹ́ rẹ̀ ní náà tó pọ̀ jáfẹ́rẹ́rẹ́ tẹ́sí ń fún wa àwọn ilé ìyá fún yorùbá ti tó jáde dàbọ̀ ló mú lẹ́yìn ló máa bú pépé ìsèkèdè dábẹ́ ti àtàwọn èèyàn èèyàn ti bá ń mú bó ẹ̀rọ wá wá bẹ̀ kí ló mọ̀ ṣe kí ló mọ̀ mú sílẹ̀. méjèèjì sì rèé tó ń fara wọn tẹ̀sẹ̀ sí ni wọn ẹ̀sẹ̀ ńlá ni wọn. ìtọ́bi ìfúnmọ́ ni irú ẹni bẹ́ẹ̀ yóò mọ ta bàbá àtẹ̀bí. ẹ ẹ yóò dì mọ́ ní èsì náà. ẹ bá ní iṣẹ́ rẹ̀ wọ́n ní iṣẹ́ kò sí ẹ ló fẹ́ fi pa aburú yìí rẹ̀. bákan àwọn iṣẹ́ mi ìfáàmù láburú tó jẹ́ ni tí òbí ta lè fi fọ̀hún náà mọ́jú ká ṣiṣẹ́ rẹ̀ lọ àwọn náà wà wọ́n ń bẹ̀ fọwọ́ ká fọwọ́ fún ìyàkálẹ̀ gbogbo alalẹ́ ti akpar subhanallah alhamdulillah gbogbo àwọn ọmọ ẹ bẹ́ẹ̀ lọ bá a tún ṣe mo làbí mẹ́rin sí àwọn àforíjì àwọn ẹ̀sìn báńkì ó dọ́wọ́ wa jọ̀mọ́ ẹ̀ka kóńtò láti máa ṣiṣẹ́ eré kábí mímọ́ ṣe dáadáa káfa lápá ń pèsè níbi iṣẹ́ eré tó bá lọ́rẹ̀ẹ́ tó kúndùn ṣe dáadáa tẹ̀wọ́n náà kọ́ni pé kò mọ nke ẹ̀kọ́ ọmọ àwòkẹ́ ẹ mọ̀ pé ẹ̀yin ti ẹ̀yin ráyè sí ẹbí lọ wá sí ẹ̀yin ò ti ráyè sí bẹ́ẹ̀ nínú ọbí jẹ́ àbí ọ̀rẹ́ ti ń ka kùránì ẹni ráyè kà bá mú àwẹ̀ nínú tá a máa ń ṣe pamọ́ ká lè bá a rí àforíjì lọ́dọ̀ ọlọ́run náà ní kí ni ọlọ́run ní ṣe rí àlejò àwọn ọ̀sánlá sọ fún mọ̀ásọ̀ àwọn ìjọba àlejò ní ìtẹ́kìlá àìsàn màkúrù bẹ̀rù ọlọ́run gbogbo ibi tó bá wà gbogbo ọlọ́run ìbẹ̀rù ọlọ́run nílé ìbẹ̀rù ọlọ́run kò nílé tẹ́lẹ́kọ́ ìbẹ̀rù ọlọ́run lé ní mọ́ṣáláṣí kọwa débi iṣẹ́ rẹ̀ kọmọdé gbágbẹ́ kọ́ni ẹ̀mọ̀ tó tẹ́lá wá dé yìí ọdẹ tí ọjà rẹ̀ kọ́ máa parọ́ kọ́ni àkòsọ́jà aláàlímọ̀ kòsówó aláàlímọ̀ eléyìí ọ̀rọ̀ burúkú ni gbogbo ayé ìlú tí wọ́n bẹ̀rù ọlọ́run tó bá dá wà ní tó bá tọ̀ láwọn èèyàn bẹ̀rù ọlọ́run tó bá wà ní ilé bẹ̀rù ọlọ́run bá wà ní iṣẹ́ bẹ̀rù ọlọ́run. àwọn ìjọba tó ń kéde wà á fi ìfẹ̀ yí àtàlẹ̀ àfàná tẹ̀mọ́ òhà náà wá fi dáadáa tẹ̀lé aburú. tó pé wọ́n ní àlè màá ń rìn kórìmọ́lẹ́kùn bọ́ọ̀bù wa ṣe náà jẹ́ kí iṣẹ́ eré rẹ pọ̀ tó tẹ̀lé akúntọ́ ṣe iṣẹ́ rẹ ní ó mọ̀ pa àwọn aburú rẹ kí ẹni tí mo wà á ti lè tẹ̀lé àtàlẹ́ àtàlẹ́ máa fi dáadáa máa fi pa aburú rẹ. bákan náà àdìsí àbí òrera rọ́dí àlọ́ àlọ́ àbẹ́lẹ́ ọ̀rọ̀ sọ́lá sọ pé àtàlẹ́wà kò lọ́kàrọ̀ ìdára kò júwe nke ẹ̀rí pa àtàlẹ́ ẹ̀kọ́. àwọn ọ̀rọ̀ wákàtí márùn-ún bá ń kí wàlùjúmọ̀ akúrú ìlà ìjùmọ̀ àbírù júmọ̀ ọ̀sẹ̀ kẹsí tọ́sẹ̀ kejì ọmọdọ́nù ìlà ọmọdọ́ àbírù ọdún kan ti ní èsì ó tẹ̀lé ọdún kí ló ń fa àwọn tó wà méjèèjì rẹ̀ ìtumọ̀ pé ní ìrún lórí ìtọ́jú tó wá sí áfíríkì áfíríkì tọ́jú ẹ̀ tó pa àwọn ẹ̀jẹ̀ tó wà láàrin lórí ìfáfíríkì tọ́jú rẹ̀ ọtún wá kí mọ́bírìkì náà òun yóò tó pa ẹ̀jẹ̀ tó wà láàrin áfíríkì mọ́bírìkì rẹ̀ àníbi ní lórí sánẹ̀dà ìkàbá rẹ̀ lópin ìgbà téèyàn bá ti jìnà sáwọn ẹ̀jẹ̀ ńlá fẹ́ báwọn ẹ̀jẹ̀ kéèké tí ó mọ̀ eléyìí náà fi yà pé ní àmì iṣẹ́ rẹ̀ ní máa ń pa ìṣẹ̀lẹ̀ ó dà sí mẹ́ta bá fún alálẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ ní àdínkù ìmọ̀ àbùkù jábà bákan náà adáwọ̀ sọ́nà bọ́lá fún báyìí pé ní àkọ́dà ọkùn tó ti sí ìwòlẹ̀ kàfí ìhà káwọn ẹgbẹ́ kọ́dà kọ̀ káwọn akọ́rẹ́ àmú tó ti sí ìwòlẹ̀ kàfí ìhà àmọ́ ta àbú àmọ́ ta àbúté wọ́n bá ní áfíríkà yóò àpéyàn paná ọgbọ́n omi paná bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ anúmọ́dé ń fa àṣìṣe èèyàn rẹ̀ eléyàn tó yà tó nínú iṣẹ́ eré tí ó jẹ́ ká orí yìí tí ó jẹ́ ká orí kò lọ́dọọdọ́ orí káwọn tó kéde táwọn ti sọ̀rọ̀ ayẹyẹ tí ó mọ sọ̀rọ̀ àánú táwọn náwó ti fi sọlọ́ káfáwọn aláìní nǹkan báyìí a máa fa ìṣẹ̀lẹ̀ àmọ́ yíṣu ti kò ní máa dùn náà ọ̀ àlejò amákojú wa tó ń ba yé wa gẹ́gẹ́ bí omi tó máa ń pa iná bẹ́ẹ̀ ni sàárà àtúnṣe a máa fa àwọn àtúnṣe rẹ̀ eléyìí ni ẹlẹ́ẹ̀kẹ́ ló ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ fa àkọ́kọ́ àtàwùbà kájá oúnjẹ ẹ̀sẹ̀ sáǹsì fáàsì máa ń dábìrà mọ́ ní jùlọ. ẹlẹ́ẹ̀kejì alẹ́sìfáàr ká máa wá àforíjì kápọ̀lẹ́ ń tẹ́ mọ́tò ìsìfáàr. ẹlẹ́ẹ̀kẹta alẹ́ àwọn hà kápọ̀lù sẹ́ẹ̀rẹ́ káwọ́jáwọ́ níbi ìsẹ́ẹ̀rẹ́ ṣíṣe ilé ìlẹ́lẹ́ẹ̀kẹta ojú ìdẹ́kẹ́rin àforíjì. ẹlẹ́ẹ̀kẹrin الدعاء للمؤمنين كما تدعى المؤمنين ẹlẹ́sẹ̀rin àtẹ́mù mi lẹ́nu yẹn o àtìmọ̀ kó bá ti ṣe kódà kó jẹ́ lẹ́sẹ̀ ńlá àwọn àtàjọ àkàrà àjọ àtàwọn ìmú bẹ̀rẹ̀ àpòlì ìrò sáàkì sí lára tó bá kú. فإن صلاة المسلمين على الميت torí pé ìlú tí àwọn mùsùlùmí tí ló kù wọ́dù áàbùn lámú àbàdé àtúnṣe fún ní àtúbá àbẹ̀rẹ̀ sọ nínú àwọn sábà bíi ìrákò oríṣi ni ẹgbẹ́ tó kú bá fún nínú àdó àbáríkà làwọn máa ń tìrì láà wàrà ámù wàhà fi wàhà àrùn wàhà kiri rúgbìlà ọ̀wá sọ ìmọ̀lẹ́kálà ọ̀gá tó lè rúbì máa ń

ṣé ẹgbẹ́ àtàjọ ṣé àlọ́ ọgbà ọ̀nà ìjẹ́lẹ̀ mẹ́ta náà ṣẹlẹ̀ àti ìrìnkú làbẹ́ náà kò forí yìí ilé náà máa ń sábà bí bẹ́ẹ̀ mọ̀ fẹ́ràn forí òun lẹ́lẹ́sẹ̀ ló ẹlẹ́sẹ̀ ẹlẹ́sẹ̀ àwọn dùá òun lẹ́ni mọ̀ sọ́dá àdúrà táwọn ẹni náà ń ṣe fáwọn àmì ọmọ yìí. Fàkùnfà wùtù àyà àtẹ̀sí. àti àforíjì tí máa ń wá fún wa láyé àlejò wa láti fọ àforíjì fáwà rẹ̀. bàbá rẹ̀ má ti àfi àforíjì tí ó wá fún wa lẹ́yìn ìgbà tó pẹ́ bẹ́ẹ̀ ni tó ti wá kúkú fún wa àṣàfà olóyìn tí ó ti tẹ̀ lọ́dọ̀ àìsí àmọ̀. ń bá wa ń wọlé pé ẹwà ìyẹn dáwà ní ẹni pé à ń bẹ̀rù pé ẹ̀yìn ẹ̀ṣẹ̀ ńlá ló ṣe kú o ṣùgbọ́n àní jáfẹ́ torí pé irú ìfẹ́ bá ń sọ́lẹ̀ yìí tá ń kalẹ̀ yìí tẹ́lẹ̀ lé ní ó ní ká nílẹ̀ kọ́ra borí yìí. àdúrà tí a ní àkọ́dá ti mọ ẹni fáwọn àtúmọ̀ yìí àtúnṣìpẹ̀ tó ṣìpẹ̀ lọ́dọ̀ mi ni àmì ìlà wọn kú wọn àtẹ̀bọ̀ sí ọlọ́ọ̀bà ọba ìṣẹ̀lá. ẹlẹ́ẹ̀kẹfà ní kẹ́ẹ̀mọ́ tó ní ráàbù orí mọ̀ ní báàlù bàdà ìmọ̀jì bàdà ìmọ̀lù mìnà àmàlì sọ́ọ́dẹ̀ ní ìdàlà. àwọn nǹkan tó yẹ máa ń ṣe nínú iṣẹ́ rẹ̀ lẹ́yìn ìgbà tó kú bá kú tó ń bá wà ní kí ládà rẹ̀ wọ́n tẹ́tí ó máa bà. èèyàn ti lẹ́kọ̀ọ́ kó nítorí wọn yà kọ́ da àyàn bí ẹni ṣe sàrà fún ẹ̀yẹ ẹwà ní wọn ṣe sàrà fún sí ilé ẹ̀yẹ yìí ló ń yára lẹ́nu ń bá wọn ẹ̀wọ̀ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ àbẹ́ ẹ̀ sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ sàrà fún ẹ̀ sọ bẹ́ẹ̀ ẹ̀ sọ bẹ́ẹ̀ àtọ̀ yìí ẹ̀yẹ kámẹ́rà làbáwọ̀ èèyàn torí ẹ̀ sọ ilé ẹni bẹ́ẹ̀ ọ̀sán wọn ti dé bá fún ní wọn ti sàrà fún rẹ̀ ni máa ń bó fún bẹ́ẹ̀ ohun tó kò lè yẹra pọ̀ nínú. ṣùgbọ́n táwọn èèyàn ń ṣe ń dára láwùjọ wa lè ní ó lè jẹ́ pàtí. ìyàtọ̀ wà láàrin sàrà àti kéwì àti pàtí. ìdílé pàtí lẹ́yìn ọjọ́ ìṣe ìṣe sàrà kò tuntun ọmọ gbà ọ̀rọ̀ pàtí làwọn èèyàn ṣe ní àìṣe fófin ọgbọ́n ìsàrà fófin sàrà àti lẹ́kọ̀ọ́ bá mi lè fún bá mi lè fún. sàrà àti àti àti tá a kí ni ìyàtọ̀ láàrin lè ẹ́ kí àti bàbá àtàjẹ bàbá yà bàbá yìí ló dájẹ bàbá fún ara rẹ̀ ìdí èdè fún ara rẹ̀ àti kó lè fún bàbá rẹ̀ lórí fún kíni yàtọ̀ lálùmọ́ kò sí yàtọ̀ ìjàpọ̀ ti bàbá fún ara rẹ̀ kí ló tọ̀ ọmọ pè yẹn ṣé bàbá àjọ lóde fún èdè fún ara rẹ̀ àti ti iye olórí ọjọ́ kò tún yàtọ̀ ẹgbẹ́ nígbà tó bá ti fún yẹn ní ìfẹ́ ẹgbẹ́ tó tọ̀ sí. Nàìjíríà ní ará eh, ìgbé ìjọba ìlú lọ́wọ́ asọ́dọ̀dé èyí ipa tó láàrin sí. Àyàwó láti sàárà tó ti tó àti lóṣù yẹ òfin tó burú bẹ́ẹ̀ láti fẹ́ tó tọ́ sí láti kò tó tọ́ sí ní sódì nínú tí wọ́n bá òfurufú. Wọ́n ti ṣáàjú àyè àbí ká ṣe ájì fóònù ká ṣe ájì tí ẹ̀rọ ìdá dá ájì yóò ọmọ gidi ọmọ ọba ọmọ rẹ̀ kan ìgbọ́n ẹgbẹ́ mi ájì fóònù pẹ̀lú májèmú kó náà ti ṣe ẹni o ká fa ọmọ tó rẹ̀ fẹ́ ṣe ájì lọ́dún yìí fẹ́ ṣe fún dájú mi ọmọ jẹ́ kankan ọ̀tá ọ̀tí á fún ara tiẹ̀ lẹ́yìn láti arábìnrin àkókò ìṣàkóso lọ́nà láti ẹ̀ka ṣubúrúmọ̀ òun kẹ́kẹ́ áṣì ó kẹ́kẹ́ áṣì òun kẹ́kẹ́ fún ṣubúrúmọ̀ arábìnrin ló ń bẹ ṣubúrúmọ̀ ló kẹ́kẹ́ áṣì kan arábìnrin àmì kẹ́kẹ́ mọ́ ti sáàbì jẹ́ ọ̀dì òkú ẹ̀lẹ́ sáàbì fún ṣubúrúmọ̀ ń dà nínú bẹ́ẹ̀ lè ṣe fún kùtù ọmọ ọba oníkẹ́yẹ ṣe áṣì ìtìlá ọ̀rọ̀ ìjọ aléwọ̀n ẹ̀sìn mọ̀ àmì àyíké yẹn gba àwọn àwẹ̀ kan kọ́ o àyà kó yẹ pé ní ìyẹn wà láwọn pé tó bá láwẹ̀ tó yí ó lè dé yí rẹ̀ tó làbọ̀ ara rẹ̀ lọ́wọ́ tí bá lè àmì mi náà sọ pé tó bá ní bébì tó bá tán bá tán bá gbà náà. gbogbo ti ní ó ní ìyá àwọn ti là àwọn kan bọ́ra rẹ̀ lọ́rùn tó ti jẹ́jẹ́ ìdí ìbá ti jẹ́jẹ́ ti dọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ bí ìbá lè ṣe kọ́ nínú ṣé ẹ̀ bá tó. nígbà pẹ́ lómi ni pé iṣẹ́ eré tó bá ti lẹ́yìn òkú náà tó máa ti sábà ti kóra pẹ̀lú ti àbíkú àwọn sọ̀tọ́ náà nínú ẹ̀dínkà àwọn ìrẹ́ra àbíkú nípa àwọn àpàlùkù ìtàn fọ́ọ̀mù ìyẹn bá tuntun ìrìkọ́tọ̀ àánìlú àmàlù

fàárà tí ń sàn ní odò tí náà níbi ìdílé fàárà tí ń sàn ní odò pé fàárà tí àǹfààní ẹ̀ kàn fún yìí o ẹ bá fún yẹn ní two hundred naira ń sàn ní ó hmm? bá ti jẹ àgbàlá ó yẹ ara ètò ìwọ ọgbẹ́ tó fún náà lẹ́kọ́ tó dé bọ́sọ̀ bí ọpẹ́ rà ọtí bá bọ́ agbọ́dúnlé nínú ó ti mọ àǹfààní ẹ̀ tuntun náà èyí gba aládá o àbúkò ń gba aládá láda tó fún yẹn bá olódìjà aládá tó pé dada báwo yẹn bá da gbogbo ayé tó bá gbọdọ̀ já rí àní kára yẹn ti mọ pọ̀jù ní bá fàánì ẹ̀jẹ̀ mọ̀ yẹn nígbà tó méjèèjì lóye ká máa papọ̀ ibi ká wà yìí sọ́ra tó ti já rí sẹ́yìn kan délẹ̀ tó wà sẹ́yìn bá ń lò sínú ẹ̀ tó wà sẹ́yìn rẹ̀ tó tó wà ju sọ́ra tó ti já rí fún mọ̀mọ́ rẹ̀. àwọn ìbílẹ̀ lọ́wọ́ tí wọ́n lágbára tó bá fẹ́ darí àkẹ́kọ̀ọ́ ti wó mọ́ o wọ́n òde ní ẹ̀dá àbúrò pera wọn sẹ́mọ̀lé ra wọn mú ta ọ̀lọ́wọ́ kí wọ́n gbọ́dọ̀ lówó yìí ọlọ́run ti wá lọ́wọ́ yẹ̀yẹ́ ọmọ yìí di àmọ̀lá bẹ́ẹ̀ ti làwọn tó máa lọ́mọ yẹ̀yẹ́ ẹ̀mí tó lọ yáwó rẹ̀ nù wọn ìdí èkó ya ló ń kọ́ wọ́n pa ọmọ náà lè gbogbo ẹ̀yìn wọn dùn ẹlò yẹ wọn ẹlò ló yẹ ya wọn lẹ́yìn rẹ̀ gbogbo ẹ̀yẹ ẹ̀dá. wọ́n ti mọ fún kéde ẹ̀ka wọn náà ẹ̀dá àbẹ́lẹ̀ ẹ̀dá kọ́nà ọ̀dọ́ ẹ̀dá ti dolú sílẹ̀ wọ́n á bèèrè tó dáa báwọn. orí ilé ní ẹgbẹ́ bẹ́ẹ̀ tó fún ní ní one million lórí one million tó ń gbọ́dọ̀ gbà á di abẹ́ ìdájọ́ ẹ̀kọ́ ó tó ṣe bí a bọ̀ ọ̀dẹ́gbẹ́ bá wọn kẹ́ni bí a kẹ́kọ̀ọ́ àǹfààní kẹ́ni ẹ̀ ẹ̀yẹ kí ní dààmú yín fáànù mi ẹsẹ̀ ní gbogbo fáànù wọn ẹsẹ̀ ní jẹnẹrétọ̀ wọn ẹ̀tọ́ ti láàbù aláwọ̀ bàbá ìlú àti ìlú ẹ̀bá tẹ̀rọ di ibi ìkan mọ́sálásí kọ́ àti ìjọba tó ti láǹfààní tó mọ̀ ọkọ sí ẹsẹ̀ àǹfààní ọmọ inú tó fún wọn. àwọn ẹni mú ní nǹkan mà òde bá ní ìmọ̀ gbé kalẹ̀ báyìí wọ́n á tún ó kọ síra àyẹ̀ ń ka wọ́n fi ń lé kólọ́rọ́ ẹ̀sìn wọn ẹ̀ka máa ń sọ ibùdó sẹ́ni àti ẹni nígbà mọ̀ pé àfa àkẹ́tọ́ wà ní gúúsù vai àgbékáwé mu ibùdó sẹ́ni àti bóòlù ayé bàbá bàbá wa sọ́nà ẹ̀ka àti wọ́n ìgbè ní ẹ̀sìn yìí mu àbí ẹ̀rọ bá dé gbóró kọ̀ rẹ̀ lónìí ibùdó sẹ́ni àfa àtọ́ ẹ̀rọ lọ́bí àtọ́ ti tiwájú lóhùn bùkárì wọ́n kò kárí kókó láyé lọ ní one thousand two hundred and two years ẹlẹ́gbẹ̀rẹ̀ wọ́n kò kárí ọ̀rọ̀ mú sí. ewu báyìí ṣe ń tajú àwọn alágbáyé ìmọ̀tẹ́gbẹ́ lẹ́yìn nínú tí ó mọ̀ ẹ̀bá wọn. àdéhùn wà ní sẹ́fà èèyàn ń gbọ́ kó dé wọn dání. ẹlẹ́ẹ̀kẹta ọ̀wọ́ aládé ìfọ́ọ̀lì ní yẹ́dẹ̀ ọ̀dà àbọ̀mọdé ní èyí tá a gba ogójì ọjọ́ àdúrà wa fi ọdún kan lónìí ìyẹn bá ń sọ ẹ̀rí ọlọ́mọ torí ẹ pé tó mọ sí ṣe àdúrà bàbá rẹ̀ krishna pé ọ̀rẹ́ ẹ̀sẹ̀ lọ́dún ẹ̀mejì ní ọdún àbí ọdún mẹ́wàá mẹ́wàá ọdún márùn márùn ìyẹn gbọ́dọ̀ máa ṣàdúrà fún òbí ẹni. torí nínú nǹkan ìdílé náà tó fẹ́ rábọ̀ oríṣiríṣi bẹ́ẹ̀ tẹ́tẹ́ iṣẹ́ dáadáa àbí pé wọ́n bá ń ṣe lẹ́yìn ẹ̀mí nígbà tó bá lọ fún ẹlẹ́sẹ̀ ló ń jẹun ẹlẹ́sẹ̀ fà ní pé wọ́n fẹ́ràn wọ́n ṣe àádọ́ wa jẹ́ mo lè sọ ọ́ àbẹ̀ ní obìnrin náà ó ń ṣàlọ́ àbàhálà ẹlẹ́sẹ̀ pé alùpàpọ̀ àwọn mùsùlùmí àti التي يكفر الله بها الخطايا يتم ما في التشهير olùdíjà i òun náà ni àwọn mùsùlùmí àti mẹ́mbà ni lájà ń gba ẹ̀yìn olùjáde àti dúkìá ó sọwọ́ nù káàrẹ́ ní kéèyàn kún fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àdébà ọ̀sán pátá olùwọ́n ti ti kùn ìlú mi láti ìwà pàmí ọ̀là mẹ́kọ̀ọ́dẹ̀ wà látàkọ̀ọ́. àdébì ní ẹ̀rẹ́ ìlera fẹ́ ìdààmú ààrẹ ọ̀làkàtà ìbànújẹ́ kan oníkan mùsùlùmí ápẹ́lú amúyẹ kò ní mọ̀. àti àtúntẹ̀tí ló ń kí àmúyẹ ló tẹ́ tó bá mọ̀ orúkọ náà nígbà tí káfíń láàjọ àti ilé yìí. alẹ́bí ní kò ní bẹ̀rẹ̀ sí mùsùlùmí ìlà ìrọ̀ mi ní ní ìtẹ̀yẹ àti àdìkọ́lọ̀ ti bá a pa nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ̀. nínú bá tí àdéhùn bá gbọ́ ń gbà mí mọ́ ẹ̀rọ kan ẹgbẹ́ kébi fún ẹ mọ́ ṣùgbọ́n lórí bí kókó ní àpò mọ́ ń di àdẹ́wò tó bá tún lọ dá wàhálà rẹ̀ ṣe àrẹ̀ lọ́wọ́ yóò lọ tójú wọlé yóò bẹ́ bọ́ yóò jẹ̀jẹ̀ fúnjẹ́ yóò rí irú fún yẹn lórí ọ̀dà wọn látẹ̀wọ́ ilé ẹ̀rọ abẹ́kọ́ olóòdé ní olóòfà ṣe náà ọlọ́run ni wàhálà náà ti lọ́yà fún ọmọ náà bìlá ọlọ́run ní àárín ọ̀rẹ́ tó mọ ẹ sọ pé àwọn ọgbọ́n náà bá gbọ́ àmì ní ẹ̀sìn mọ́rin àkóhùn àmọ̀nà bìlá là là. ní sọ́kù ń kàbọ̀. ọlọ́run bá ìdààmú ìyàtọ̀ là. jáde àwọn kan bá kàn án lágbára kan náà jáde àti sílẹ̀ kan náà nìkan àgbàdo là títí náà àwọn èèyàn yóò mọ̀ pé ní ẹ̀yọ̀ ló bá tó ṣiṣẹ́. wọn náà ń yá àrùkù ẹni tó àwọn èèyàn àwọn ẹ̀fọ́ ti lọ bẹ́ẹ̀ pé pé nǹkan tó ń ṣe òdọ́ kan wọn tó lọ bá wá gbé àbẹ̀wò kan wá bá wọn kí lọ́lọ́ ni wọ́n máa ń ṣe ọlọ́run ní kẹ́yìn àkọ́bàhù kẹ́yìn ọ̀tùmọ̀ àmì ẹ̀bì tí dáadáa ń ṣẹlẹ̀ ọkùnrin balẹ̀. kò ní ní problem wàyí àtọ̀ọ̀bá ti hù fìtìnà ìwọ́n ti fi kíni ẹ̀bá dé ní oṣù ẹ̀kọ́ náà lè fi fàforíjì fún ìrùkọ́lábà aláwájú ẹ̀wọ̀ àpèjì ìtọ́nà lò olóhùn tí wọ́n ṣe ìdílé wa dé lé àwọn tó kọjá jù pọ̀bìrì mẹ́rẹ̀ ni ọlọ́ni ìrùkọ́lábà aláwájú ló bá fi kíni ó bá pọ̀ nù kí láti bí ẹgbẹ́ tó fún wọn. ibi tó dájú kọ tẹ́lẹ̀ rẹ̀ ìgbà tó ti dúró lé ní kọ́lába aláwájú ló wá lórí ní oyè ìpadà kílé bí yóò di kéde rí ẹlòmíì tó ní ìwòrán ọmọ ala ní kọ́lába aláwájú oyè ìpadà ẹlòmíì gbogbo ìjọra wọn náà ní kọ́lába aláwájú oyè ìpadà ó tẹ̀yìn ibi tó wà tẹ́lẹ̀ ọlọ́ni nítorí àdáwò tó bẹ́ẹ̀ tó jẹ́ pé tọ́ba lè dúró dúró pé tọ́bi ilé àforíjì ni ọlọ́mọdé ẹni bẹ́ẹ̀ kásìrọ̀ dúnìyà wà láàkúrọ̀ àtàyé àkọ́rọ̀ ló dégé ní oṣù kòkó. ذلك هو الخسران المبين ilé ìjọ lòpò tó fojú rẹ̀ òun rò pé àdéhùn tó bọ̀ òun lòún tó fojú àwọn ojú òfin ní bá mi ló bá lọ tóbi wọlé ló bá lọ bí kékeré rí ọlọ́nilé ìjọ tó wá sílẹ̀ ṣẹlẹ̀ sí gan ní kíni òfò ọ̀pá mọ̀ pé nínú tí àwọn mùsíbà tí máa ń bá wa nínú tí máa ń ṣe ni pé ní máa ń pa ẹ̀sùn rẹ̀ pé máa ráforí ó di méjì bá ó di méjì ẹlẹ́ẹ̀kẹjọ mọ́n sọ́dà bí mọ́mìn fi kọ́bùnì ìrìndọ́kútọ́bí wà fífúnẹ́sì mọ̀lẹ́kẹ́yìn nínú tí ètò ìfúnlẹ̀ mọ́tò àwọn mọ̀láìka ó fúnlẹ̀ mọ́yàn nínú kàrí wàhálà kàrí ọlọ́mọ fẹ́ kẹ́lẹ́ mẹ́ra kò rí bí wàhálà kí wọ́n pè wàhálà kàrí wọ́n bá fẹ́ ẹlú ìyá ẹ̀rọ ẹ̀jẹ̀ ìdúgbò ìyá tó bá ti ìfúnlẹ̀ lọ́wọ́ bá ti fúnlẹ̀ mọ́ sáré ọlọ́run lè fi rọ́bà tó kọ́ mọ́tò ẹ̀ rí wàhálà mímọ́ lẹ́yìn àti gbẹ́dìgbẹ́ bá dé wàhálà ló sáré torí wàhálà ni. alóga ọ̀rọ̀ tó láwọn láìpẹ́ ẹgbọ́n tó kù mọ́ nínú sáré ní láìpẹ́ ń gbọ́ ni. ẹ bá tún bẹ̀rù láti tùkú tó ti bàbá alágbẹ́yà tó bẹ̀rẹ̀ kú tán lẹ́nu jẹjẹrẹ wálé ìbàbá kàwọn òdòdó bá kú lẹ́nu sẹ́sẹ̀ ìgbà fún fún wa wọ́n lọ́pọ̀ gbogbo ń gbogbo wàhálà bá láti dáhùn béèrè nǹkan tí ò rọrùn ní o yìí tó bá tó wá ṣẹlẹ̀ sí ẹgbẹ́ mi ti rí wàhálà bẹ̀rẹ̀ lọ́mọ mi sábà àti tó gẹ́gẹ́ ní o gbọ́dọ̀ àpò orí bíi tó bá bẹ̀rẹ̀ pé ó ṣe ó ṣe bí ẹ̀ka àpò. bákan náà ó tó máa ń mú yẹn tó bẹ̀ sí min fati ahawari yawon alkiyama nínú àlùjẹ ẹgbẹjẹ bí àwọn ọjọ́ ìgbẹ́jà kíámà ẹgbẹ́ ìjẹ̀jẹ́ bí àwọn ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ ní ìwé kíkó bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kọ́ ẹ́ tọ́lọ́fẹ́ ń dúró ń sè ẹ̀yọ̀ gálé rẹ̀ kan bí ẹni fẹ́ gba ọmọ ní fífẹ́ tó ara lójú ìdúgbò rẹ̀ tó tó ẹ̀kọ́ fún ẹgbẹ́ ìjẹ̀jẹ̀ rẹ̀ ní ẹlá ìyá ilé náà eré wa lè wọ́n tẹ́lẹ̀ náà ti tẹ́jà bó gbogbo abọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ìsùsù fóòfóò ẹ̀yà mọ̀ lọ ó di àjòjìyà ó di àjòjìyà ìtànújẹ́ ìdẹ̀jẹ̀ tó ní yẹn gan ìyà ni ó lè máa ẹni kó mọ̀ lọ ìgbọ́ tó lè yí wo lọ́dọ̀ yín ta ọ̀rẹ́ pé eléyìí kò tí ì mọ̀ ní ẹ̀yìn tó ń bàtà kí lọ́jọ́ gbé nàìjíríà àmọ́ ọlọ́ọ̀bì lè má bàbá àtọ́jú fẹ́ lómi. òṣè ẹ̀rù tó bá jẹ́ pé òní mú ẹ́ lójútó ara ti ẹ̀jẹ̀ kò ní mọ bí bí ààrẹ àbí àbálẹ́ wà ọlọ́ni yọ ọmọ ẹ̀sìn rù lórí mi ní àti bọ̀dájú bọ̀dájú ìwé kan fún ọdẹ ìjọ náà. wà ó mú yí wọ àbí mọ́mí dájú ìwé kan fún ọmọ rẹ̀ àti àbálẹ́ ìjọ náà. wà á kọ ìbátan yí wà bàmí yóò bá fúnyàwó rẹ̀ bákan náà èèyàn ó ta fáwọn ọmọ rẹ̀ ta àwọn olóòfà ọmọ mi kéré yóò rọ ọmọ rẹ̀ náà yóò ta fún un ọlọ́run lè kó lè mórí níjà ọmọ ìlú ìṣáánú yògbìnì nígbà tí kú ti tó ẹni jẹjẹrẹ lásán lọ́nà òfin sábà sí àforíjì fẹ́ lòun ọlọ́run yọjọ́ bí i àti ẹ̀rú pọ̀ ń bẹ́ẹ̀ láti iṣẹ́ ẹ̀rẹ́ ọ̀rọ̀ ìyá ayé náà ẹ̀yìn ẹ̀yẹ fákùnlọ́ fákùnrọ̀ bákùnrọ̀ ẹ báyà ọlọ́run òfin tó lè sáńdì rẹ̀ nígbà tí ó bá dé ọlọ́ni ha ọjọ́ tẹ bá rí nǹkan tó ṣẹlẹ̀ àmà àrùbà gbogbo ìyá kọ̀ọ̀kan ń fọmọ lọ́yẹ̀ yóò fọmọ rẹ̀ tí ń jẹ́mẹ̀ ọ̀rọ̀ ọmọ ẹ̀rùgbẹ̀lẹ́ ti dé bàbá gbogbo olórí owó yóò gbà bọ́ lára rẹ̀ níbi tí ìbẹ̀ ní rẹ̀ tó kíkẹ́ ìbílẹ̀ bá wà láyé àbúrò yẹn lè fẹ́ ẹni náà ń jábọ́ lára rẹ̀ kálukú àwọn bá dé ibi ó tẹ̀lé bẹ́ẹ̀. bàbá rẹ̀ mẹ́ta sùkárọ̀ ayé wa máa rìn bí ẹni tó ti mú nǹkan yó ẹni tó ti mú sí nǹkan tó mú níbi lọ. kàmọ́ òun sùkárọ̀ ọlọ́ni wọn mú kẹ́kẹ́ wàlá kí n na àbá ó lágbára yìí ilé ìdáwà ń sọ ìdáni ọ̀bẹ̀rẹ̀ kékeré rí gbogbo èèyàn ní ọ̀rọ̀ wa rí rí ìyí tí mùsùlùmí bá wá sí ọlọ́run ti pé kí ẹ̀ mọ̀ jẹ́ nǹkan tó jẹ sábà bí kí ni àforíjì ọ̀rọ̀ ẹ̀mí bẹ́ẹ̀. bákan náà ẹlẹ́kẹ̀ abọ́jú onígbẹ̀yìn sí àlùmọ́ ìbùrọ̀ sẹ́yìn akọ òní tó wà ní àdìsàdì sáyẹ̀dẹ̀ lọ́kọ́dọ̀rẹ́ sọ̀rí àlọ́ àyùkọ́ àlejò sọ pé ní ìyá àkókò ní mòmìnú mìíràn náà ẹ̀rùn mi yóò bọ́ kúrò nílé ẹ̀rù wọlé fàrùbàkúrò àlàkọ̀ọ́kọ́ àbílẹ̀ ìjábẹ̀tò àmàrà ṣùgbọ́n ní wàá jẹ́ wọ́n wàá dá wọn dúró fáàyè kan síbi gádà kan tó wà láàrin àlùjẹ́nà sílẹ̀ pẹ̀lú tó ní bá mi bàá mọ̀bọ́ọ̀lù káàlù ka náà ti dùn yà àwọn àbòsí pé kálukú wá ti ṣe fúnra wọn láyé wọn ní kálukú máa gbà. ẹ̀tọ́ olóòtú yóò àwọn òṣìṣẹ́ kẹ́kẹ́ fún ẹlẹ́gbẹ̀rẹ̀ fẹ́. yẹ pé ní àwọn tó bá fẹ́ gba ẹ̀tọ́ lọ́wọ́ ara wọn lápẹ́yà ìṣirú wà ló kú títí wọ́n fi fi iṣẹ́ bá gbà lọ́wọ́ ara wọn tó ti fọ̀ wọ́n mọ́ torí pé kí ẹ̀mí ti dá fẹ́ wà lùgbẹ́ nínú náà kò mí lè fẹ́ wọn ẹ̀mí kíní kíní ara wọn lọ́sẹ̀ ẹ̀dọ́ o. káàkiri tó kọ́ máa lè gbé ní ìpè tó tó ṣe yẹ lágbẹ́jà fẹ́ wà lùgbẹ́ náà sàmọ́dọ̀ tó fẹ́ náà lẹ́nu kíní olówà lùgbẹ́ náà bọ̀ sẹ́ni kíní kíní sọ. àgbẹ̀ kọ́ mọ́ kẹ́sẹ̀ mọ́ ẹni olórí mi ìdájọ́ kan ìyẹn náà wà ń bẹ̀rẹ̀ tí òbí mi ní kínníkínní tọ́lá pàdé náà ń tó rà ó ti dúró o ti báyìí ní ìjọ ẹ̀ta alẹ́ mi ní hàtà ìdá tó ti bú wà lóko tí bá pọ̀ wọn mọ́ ó ti nà láwọn ìlú kúrò náà wà á pé ẹwọ́ ayépe ní ìgbẹ̀sán lọ́wọ́ ara ẹni nínú àwọn ìkàtẹ́ tó fi aboríjì tí ó fi mọ́ yẹn kúrò bíi kíni kúrò bíi ilẹ̀ ṣe ìyẹn ló bá tó tẹ́kẹ́ yẹn bá jẹ́ mùsùlùmí gbogbo bá lè òtún situation rẹ̀ rí kó tó kú a lè fọwọ́ sọ̀yà pé inú ọ̀nà ló ṣe kíni inú ọ̀nà ló wà a fọwọ́ sọ̀yà. ìgbọ́kànlé máa ń wúyẹ́ lọ́sẹ̀ wa ń tẹ́ta wọ ẹ̀jẹ̀ tó ṣe ẹ̀rú mọ́ bà wá fún un tó ti bẹ́ẹ̀ náà láti tó máa ní lọ́sẹ̀gbá ó sì lè rí àforíjì torí pé tó lè ní ọmọ ní àforíjì ó pọ́n nírú rẹ̀ ní sáàtọ̀ yìí nígbà tó ń ya gbùgbù ló bá báwọn ọmọ gidi tó máa ti sọ́dọ̀ àkọ́fún ní sàdúrà fún ayọ̀ pé nínú tó lè bókù lẹ́yìn kúkú rẹ̀ ní gidi ó fọmọ gidi ilẹ̀ tó máa ti sọ́dọ̀ àkọ́fún nítorí lè bókù ni dùá òlì mùmìnì dùá wà mùmìnì ẹni tó bá jẹ́ mùsùlùmí tó tẹ̀sẹ̀ kú òdúgbò lè wọ́n wọ́ọ̀dì tó tó wà ní ọlọ́run lákùn máa fi sílẹ̀ bọ́ ọ̀bá ní sàdọ́ àwọn yà gbẹnu dákẹ́ ni ìtókù tó wọ́n lè tọ́ lọ́rùn kó bá kó bá borí jì kó mọ ohun tó ṣe ìwọ́n sọ bẹ́ẹ̀ lábẹ́rẹ́ rẹ̀ sọ bẹ́ẹ̀ tàbẹ̀dọ̀ náà sọ bẹ́ẹ̀ ọlọ́run lè wòye náà kó ti òfò rí jì eléyìí ni àwọn kàwárí tí ó wò sẹ́tìrẹ́ tó bá ti tẹ̀sẹ̀ ńlá lọ́dọ̀ tiwọn ó lè kí ni ó ti kèfèrí kúkúrò wá lódì alùkúkúrò làákàbárò náà ní à ẹ̀ṣẹ̀ ńlá ni ó ti yẹ̀yẹ̀ kó nu Islam ẹ̀rì àwọn jàbàtà wíyà àwọn náà múrú lànà yìí ní ẹni tó bá ti tàbí ṣe bídíà ó lé gíní sí kébèrè ìtumọ̀ rẹ̀ ń pé àwọn ẹ̀tọ́ míì tó lè bá tó fẹ́ràn fún ìjà àwọn ò ní ṣe fún torí pẹ́ tẹ̀lé rí kébèrè ilé ìtakọ̀ àkédà àrísínà tí wà ní jàmáà torí kò sẹ́rí fún àwọn àkàtàwọn òfin ní omi ilé nínú ìlànà tá a gbọ́dọ̀ bọ́ yìí tí ò jẹ́ pé ìlànà ìmọ̀ sáré pé ẹlẹ́sẹ̀ ní ìfòrí tó táwọn dáadáa tẹ́lẹ̀ bá ọjọ́ bí wọ́n ti hàn. àwọn mẹ́wàá ìwà yà tí ó kà fún wa. wọ́n dábàá ń sọ nǹkan ká máa kọ́ àárẹ̀ tí lọ́wọ́ bẹ̀rẹ̀ o gbogbo àti òfìdí ẹlẹ́kẹwàá ìlẹ́lẹ́ gbogbo àti òfìdí bíi mẹ́jọ wọn káwọn èèyàn wọn àyàn ti gbàgbé ẹ̀sọ́ méjì mẹ́. tó tọrọ àforíjì ìsìnkfàr ẹlẹ́kẹjì. ẹni tó ń ṣiṣẹ́ dáadáa iṣẹ́ ni ó lè pa ìṣẹ́ rẹ̀ méjì àtàwọ̀bà kéèyàn jáwọ́ bí àṣìṣe kọ́mọ́ṣe mọ́ mhm. dùáwù nàbí àdúrà nẹ́bí tó ṣe fún mùsùlùmí láyé ni àti ṣìkẹ́ tọ̀run ó lè ba odi mẹ́rin lẹ́gẹ̀rí ẹ̀ṣù àdúrà àwọn mùmí ní ó bẹ̀rẹ̀ látọ̀rí àdúrà tó ṣe fún tó bá ń kírun sí lára àtẹ́bí tó túnmọ̀ ṣe odi márùn sọ́dá kan tó ti járe abẹ́ẹ̀kẹ́ nìyẹn wa iṣẹ́ tí wọ́n ṣe fún lẹ́yìn ìgbà tó kú tán rẹ̀ ní sọ́dátọ̀ járe àwọn ọdún mẹ́fà níbo la ti lérò àtàrà ní ọ̀hún. fìtínà tààrẹ tó bá bá ọlọ́lẹ̀ wòye ìrìnà tó ti bá ó jágbó ní ìfún ó di méje ìbẹ̀rù jẹ́ ìbẹ̀rù ọ̀wárí ìdí tí ó tẹ̀lẹ̀ sí kálukú lọ́jọ́ gbélé àìsí àmọ́ náà lè ṣàforí ìbẹ̀rù onímẹ́jọ sọ́dá kan ti sọ. àdéhùn mùsùlùmí bá ń bá rí lórí ìṣàforí onímẹ́sàn-án ayọ̀ àìgbẹ̀sán lọ́wọ́ ara ẹni gbogbo tó bá kù lẹ́sẹ̀ lára ẹ̀ bóyá ìṣe ẹ̀ tún lẹ́tọ̀ọ́ lọ́ti gbà tójú wọn sọ pé ẹwà tó ṣe fún abalagbẹ́jà tó bá ti gbà lọ́rùn kọ́ àbóso fún oríjì fún torí pẹ́lú omi náà ẹ̀tọ́ tí ó gbà yóò sàforíjì fẹ́nu pọ́ fún ọmọ lọ láì sàforíjì fún ní tí wọ́n bú sí un bóyá etí ẹni tó ṣe fún padà ṣe kí ni tí ó foríjì ní. sọ àwọn nǹkan wọ̀nyí tí mo jẹ́ náà lábẹ́ ìsìn àwọn tó lọ ní àbáwọ̀ ìsìn ẹlẹ́ẹ̀kẹ́ nínú àwọn ẹ̀dá ń pàdé ọlọ́run àtúnẹ́gbẹ̀lẹ́ ilẹ̀-ẹ̀kẹ́ náà tó wà máa ń là síyàwó nǹkan àbẹ̀rẹ̀ ẹnikẹ́ni tó bá pàdé ọlọ́run tó jẹ́ kékeré ní àgbàbà ọlọ́run ọlọ́jẹ̀ ní ẹ̀sẹ̀ yẹn lọ́jẹ̀ bàbá òsọ pé kó yá ọlọ́jẹ̀ níyà wà tọ́wọ́ rẹ̀ tó kú díje ẹbọ wọ́n ní àkọ́lọ̀ kó bá sàforíjì fún ọlọ́run ní foríjì o ọlọ́run ní foríjì ìyà ni ó jẹ tó yẹ kó lójú kó lójú ó lójú pé gbogbo kékeré tó kúkú kékeré ìyà ni ó jẹ ara àdáni tó bá kọjá bàbá fún nílò nípa ìyálẹ́ ẹ̀rì ọlọ́wà tí wọ́n rápálá oníyí náà mọ̀ yí ṣíríkì bìlá ọlọ́dẹ ní jẹ́ ní tó bá fẹ́ bọ́ kọ́lọ́ pàkọ́dé hárọ̀mù lọ́wọ́ àlẹ́yìn ìjánà pàkọ́dé ẹnu kọ́bí tí ó bá kọ́kọ́ àwọn tí ìlú máa yí tí ló mú apáńtì kọ́bí yẹn pé ó ti ṣúọ̀ ìtumẹ̀ ní ẹ̀rọ tẹ́ńtí bá tẹ́bọ́ tó lọ sí èkó ti ṣúọ̀ pé ọlọ́run bá hárùmọ̀ àlẹ́yìn ìdáná kò bá tàbí kẹ́lẹ́ mọ̀ hárùmọ̀ ó lè rí ó ṣe àlùjẹ́ńtẹ̀ léwọ̀ fún ìwà ní wà lùjẹ́ńtẹ̀ ẹnikẹ́ni tó bá ṣe wọ kú fàkọ̀dẹ̀ hárùmọ̀ lọ́wọ́ àlẹ́yìn ìdáná ọlọ́run ti ṣe àlùjẹ́ńtẹ̀ léwọ̀ fún ẹni bẹ́ẹ̀ nílò olúwa tó sàmà wà òun náà ìlú pàmò lè kọ́ ilé iná mi náà ń sọ torí àwọn alábòsí wọn ní ní ẹni tí yóò rẹ̀ wọ́n lọ ọlọ́lẹ̀ tó bá tẹ̀kọ̀ fún ẹwọ́ ni ẹwọ́ ni yóò bá rí jẹun àwọn ẹlẹ́gbọ́ àrí àwọn olúwòyà ní ìkọ̀kọ́ kan lórí ẹ́ ó wọn rí o ó wọn rí o ọ̀rọ̀ ọ̀gá ọlọ́run sọ pẹ̀lú yáyà ọ̀kọ́dé kàfàrọ̀ nẹ̀bí nà kọ́ọ̀dù inú lọ́ha wà lùmọ̀tẹ́ múlù mọ́ríàm ọlọ́run náà sọ pé mọ̀síù ọmọ mọ́ríàm sọ́tò ti ẹ mú yẹn lọ́dọ̀ ẹbọ ni bákan ọlọ́run sọ ní ìpè ní wọ́n ní mú fìyà ìlẹ̀ àti ránṣẹ́ ẹmọ wáyà yóò káàsì tí èsì ó yẹ ká mọ bí dẹ́rù àwọn ogun ẹni máa ń ṣẹbọ pé sọ́nà òun fẹ́ mọ bẹ́ẹ̀ nìkan kẹsẹ̀rẹ́ o wọ́n lẹ́yìn tó bá ti dé bẹ̀kẹ́ mọ ṣẹbọ ìkànnì tó fi ń halẹ̀ nínú ìdúkúnjọ́ àmútakàtù aláwùyàtù ọ̀rọ̀ ni ó kọ́ lọ́nà gbogbo ẹ̀ ẹ̀kẹ́ káàpù yẹn ó níye orúkọ tó wà lábẹ́rẹ̀ tí ìyẹn ó ní tó wà lábẹ́ rẹ̀ ó lè kọ́ lọ́nà àwọn orúkọ lọ́wọ́ sílẹ̀ àbúkọ̀ káfí. nítorí proud àwọn nǹkan wọ̀nyí ẹ̀dọ̀ mi ọlọ́run ní gbé ọmọ lọ́wọ́ ẹ̀dọ̀ mẹ́ta lọ́wọ́ ní ọba ní ìpínlẹ̀ ọ̀làkọ́ni ó kéyà ilé ọlọ́run ti rẹ́ wọ́n lé ẹ̀dí rẹ̀ ní sọ́ọ̀lù tó ń lórí ti ẹjọ́ lóṣù bẹ̀rẹ̀ gbogbo àwọn àlejò ọlọ́run tó dá ìrẹ̀sìn ọlọ́run máa ń sọ ilé yìí fún kí lọ́lọ́run sọ ọlọ́run là nínú àti rọ́pùtà rẹ̀ ní ọ̀nà gbogbo fẹ́ràn rẹ̀ ju gbogbo ẹ̀dá lọ tó o bá mọ ń fẹ́ lọ làyà kúta fọ́nà amẹ́ríkà gbogbo jẹ́kọ̀ ṣe olóde ní ìgbàgbọ́ ẹni tí wọ́n lọ. ìgbàgbọ́

ẹnu ètò ọlọ́run bá kí ó kàwá kúnlẹ̀ mùsùlùmí tí wọ́n wà ní jẹ́nà sókè ọ̀rọ̀ wa ni pé a mùsùlùmí tó ń kú wọ́n ní ìpín mẹ́rin náà wà ẹni tó ti tẹ̀sẹ̀ ńlá rí tó tún bá kó tó mú kí ni tẹ̀ ó yá sí yóò rà mọ́ níbi ẹni tí ó jẹ́ ẹlẹ́sẹ̀ ńlá ṣùgbọ́n dájọ́ fún láyé á tún mí ní kòdó bóyá ó jalè ní kí ni ó ṣe fún ọgbẹ́ lọ́wọ́ ẹnu èdè lẹ́nu ẹkùn lẹ́gbàá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó kópa kí ni ìké kọ́sẹ̀ fún yóò máa jẹ́ fún ẹ́ ó ti jẹ́ ká fara láti fọ́ mọ́ ẹ gbọ́dọ̀ bíbú mọ́ káà ó ti lọ pàdé ọlọ́ yóò jí agbo òsì náà rẹ̀ lóde láti fọ́ mọ́ ẹlẹ́ẹ̀kẹta ẹni tó ṣe ẹ̀ṣẹ̀ ńlá mi ò wá túbá ṣe é kú kí ni tẹ̀ ànípe ah, kékeré alọ́wọ́ àlọ́dọ̀ ọlọ́run torí pé ó lè rí nǹkan tó lè múra forí ẹni bẹ́ẹ̀ wá tàbí kí ní sàkàyẹ ó lè bọ́ọ̀lù sábẹ̀ kan sí méjì nínú rẹ̀ kó sì ráforí ẹni ẹlẹ́ẹ̀kẹrin lẹ́ni tó ṣe lèfè rí gbé ewu sí ìdájọ́ tiẹ̀ ètè yìí níbo ló ń lọ yóò lẹ́sẹ̀ abẹ́nà bàbá sàánà wà sàálà yóò وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه